أشي الصلاة والسلام على محمد صلى الله عليه وسلم كلا دا صلاتنا ما بان على يد النبي أتاوى صحابة أتلوه وأتوا بتلي لنا رسول محمد صلى الله عليه وسلم تتلوه ما دي وجوزين دي القيامة ọjọ́ ti lọ a ti fi lo àkókò tó pẹ́ ní ìjókòó yìí mo kí gbogbo àwọn àlùfáà àwọn ní ìkàlẹ̀ láti ọwọ́ ọ̀tún mi bí àwọn àlùfáà àwọn tí wọ́n bẹ ní apá àlàáfíà ní àdáyọrí mo kí àwọn àlùfáà wa lálá méjì kan ní gbogbo yìí àwọn àlùfáà ishaq habibullah ta'ala wa ha tó ṣe pé ọwọ́ tí ń lo ìjà àfáàbọ̀ àwa ti ń bẹ nílé kí jọ náà kódà tí wọ́n ti ń gbé àlùmọ́dọ́rùn-ún ní mọ́tàlù tààlùmù alárọ́bí ní bábà ní ní ọ̀dọ̀ àwọn alfáwà ló mọ́tà bá wà kí àwọn náà rahimahullah abu rahmatai wà àtúndọ̀ fún ilẹ̀ bishop lèdè jùmọ̀ agbábí àká rahimahullah abu rahmatai wà sí à mo kí wọn púpọ̀ ọlọ́mọ́tà bá wà sàlékún wọ́n jọ jẹ́ ìdájọ́ pé ipò àwọn alfáwà náà ní àwọn náà wà àwọn mọ́sàbá wa tọ́wọ́ ní ọ̀sán rẹ̀ kí ìhàrí àwọn ọ̀dílà bí ṣe òkú tafilé ọ̀láyíwọlá ọ̀láyíwọlá gbogbo ẹwà ń tọ́lá papọ̀ bó ti ẹ̀sẹ̀ pé àwọn tí wọ́n jámẹ́ ti fún wọn mú wọn dáadáa ní àjọ olùgbà ní dáàrù fara ahsan allah lẹ́kùn mọ̀ṣẹ́kọ̀ allah ta'ayakọ̀ ọ̀rọ̀ mi lè má ju ọ̀rọ̀ ogún ìṣẹ́jú lọ nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àsìkò ní àwọn ètò kan ti lò kọjá àìsírú ìjòkó báyìí sí rèé ìjókòó wà ní ìmọ̀tò nìta aláfúrú fi ìpìlẹ̀ bírú ìjókòó yìí ni pé ká wá jẹun ká mú kódà ká tún jápọ̀ àwọn ni èé ṣe jẹ́ jápáyà àdúnnú pé lágbájá àti lágbájá ṣe ayẹyẹ ìgbéyàwó hardware apple ìpínlẹ̀ ni ẹ àmọ́ kí ló bí à ń ṣe wá àti gbogbo bàbá ìwá ojú pé àwa mùsùlùmí lè ní wàláì a ẹ̀kọ́ jìnà sí wa nípa ìsìn wa ó wá ń fa àwọn tí kò yẹ ká máa bá lọ́wọ́ mùsùlùmí àwa ń ba lẹ́nu àmọ́ máa ń sọ̀rọ̀ kan láìmọye ìgbà ẹjẹ́ tún sọ́ńdòkó yìí ní tá a fi sí ká máa bára wa sọ̀rọ̀ náà irújòkó yìí kan ti wáyé rí mo wẹ́nìkan lọ mo fi bá yìí irú bá ń ọkọ àti ìyàwó papọ̀ lẹ́nìí àmì tí a ń ṣayẹyẹ rẹ̀ lọ́jọ́ tèmi àwọn náà wá dá wá ilẹ̀ ọkọ àti ìyàwó àmọ́jọ́ náà tán fẹ́ ọkọ àti ìyàwó àkọ́bí àti ìyàwó bí wọn bí ọmọ wọn tó jákọ̀ọ́ bí ọkùnrin wọ́n wá ń ṣèkó mọ fóun náà tó ń jọ tí bí ń tí ń ṣèkó mọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àwọn wá ń ṣe ìgbéyàwó tẹ́rí sínà dé tó bàbá ọlọ́mọ tí ń ṣèkó mọ ìyá ẹ̀ àti bàbá rẹ̀ àwọn ń ṣe wà wọ́n ń ẹ̀kọ́ sọnù lára wa ni wal hikmatu dalatul mu'min anábì tí tó ń pè lẹ́kọ́ ìmọ̀ ó ti sọnù àwa mùsùlùmí máa ń wá káàkiri tá ti rí àmú nǹkan wa àkọ́kọ́ ọ̀rọ̀ mi ni pé ẹ̀yin ìyá la fẹ́ rọ̀jù ẹ̀yin àgbàlagbà wa tẹ wà níkàlẹ̀ yìí inú mi ti ẹ̀dùn pé ọ̀gọ̀rọ̀ àwọn táwà ìṣògbó yìí àwọn ìyá wa àtàwọn bàbá wa ló pọ̀ mẹ́ àwọn onírògbọ̀n bíi tèmi àtòníṣòkòtò sófésófé lọ́sẹ̀ mọ́ ń bú

ó tako ẹ̀sìn ó tako ọ̀làjú àánú ọlọ́run èèyàn kí í rí ń ọlọ́run mọ́jẹ ká rẹ̀ ni ara la gbéyàwó lè ní ọmọ obìnrin ó sì wá bá bàbá rẹ̀ mẹ́ẹ̀jọ́ mo fẹ́ lọ́kọ ọkùnrin ó wá bá bàbá àbíyà

níjọ́ tí obìnrin bá ti dépò opó ti ń fìlì pé mo ti nílì ọkọ tí ọkùnrin bá ti ń dépò opó ti ń fìlì pé mo ti nílì ìyàwó wà sí òran wọn o tẹ́ ẹ̀ bá fún jẹ lọ́nà àláàlì yóò jẹ lọ́nà àárọ̀ ẹ sì rò lórí ẹ̀yin òbí tẹ bá ń bírú àwọn ọmọdé ẹ dákun torí ọlọ́run ẹ̀yin bàbá wa àtẹ̀yìn ìyá wa níjọ́ ọmọjọ́ ọmọ eighteen ní ojú ọmọ twenty ojú one tó bá dé tó bá lọ́rọ̀ ìyàwó lòun kan kíláàsì wo ló wà tó ti gba ní secondary school kí ló wà ní yunifásitì hundred level two hundred level wà láì kò sì tọ́bù ara wọn ẹni tó fẹ́ sẹ̀yìn lọ mú wá jẹ òun ẹjẹ́ àṣẹ tó bá yẹ ká ṣe lórí wọn yóò máa kẹ́kọ̀ọ́ lọ lẹ́gbẹ̀ẹ́ kan yóò sì lọ́kọ yóò sì láyà yóò máa kàwé lọ lẹ́gbẹ̀ẹ́ kan yóò máa níyàwó yóò sì máa lọ́kọ èmi mọ ẹni tó ṣe pé ẹni tí mò ń sọ yìí lọrin ló wà báyìí ẹni tí mò ń sọ yìí àṣẹ́símọ́ yunifásitì ló ní sọ́ọ̀dì lọ́wọ́ báyìí bá ìyá rẹ̀ gangan ló sì lọ rèé rẹ́ǹtì lé fún un ó fẹ́ yàwó fún bá ti ṣe ayẹyẹ yìí wọ́n ṣe ìgbéyàwó tó lárinrin wọ́n sì ìgbéyàwó fún bẹ́ẹ̀ náà ìyàwó náà wájú ọ̀nà ti rásmìtàn ìyàwó lọ sùn lọ́wọ́ ọkọ lọ sùn lọ́wọ́ wọ́n sì ń gbé ìgbésí ayé lọ́kọ láya bí ìrìnlá lọ́dún tá a wà yìí làwọn tí mo sọ yóò graduate lọ́dún tá a sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ òun ni wọ́n graduate kó yunifásitì kí láàmọ̀ sára wá sí èmi sì mọ obìnrin tó ṣe pé fáìlì ó ti parí first degree kó tó di pó márì nígbà tí ó máa rí ilé ọkọ ló wà ló ti ń gba masters ilé ọkọ ló wà ló ti gba phd níjọ́ tí ó celebrate kó gba phd níjọ́ náà ló tún gba another four degree níbi ọ̀rọ̀ islamic studies lábẹ́ ọkọ nípa àwọn jíní yóò dira wọn lọ́wọ́ ẹ wá wo ìwà zìnà ìwà gbèrè ìwà pálapàla ẹ̀wọ̀ bó ti wá pọ̀ láwùjọ wa àwọn ọmọ wa wá do níbi ìlọ́sán kódà bàbá mi ò mọ̀ ọmọ òun ẹni tí ń wá yìí ń wá kí ọmọ òun mọ́lẹ̀ ni òun ní òkú wá mọ yọ̀ǹda lé fún wọn orí ọ̀tí lájẹ́gbẹ̀ ni ó mọ lọ mọ́sálásí Abdullahi ọ̀rẹ́ rẹ̀ ti dé àà ẹni ìfìtìnà aláyà ilẹ́kọ̀ọ́ ìsìláàmù wa ni ẹ̀dàkùn ẹjá yí àṣà yí padà èyí ò jára kọ̀ọ̀kọ́ àtẹ́lẹ́ẹ̀kejì tó ń bá tó tún ti wọlẹ̀ sílẹ̀ Yorùbá báyìí àdánwò sí ni táwọn bàbá wa sì gbọdọ̀ sí jẹ́ lórí ẹ̀ nínú mi ṣe mo bẹ́yìn bàbá wa pàdé ìjòkó ilé ó ní pé a tún ti ráwọn bàbá àtìyá aláwà lọlé wọn báyìí á ti lọ kán ní o pé abẹ́ wá ṣe ákùdù nìkan pé àwọn ènìyàn ibẹ̀ wá àwọn òtí ìdákùdù fún yóò àti ìgbà pé ẹ̀fẹ́ ra yan ajá ìgbà wọn ni ká wá padà wá ní ìrọ̀ ẹ sọ fún èmi náà báyọ̀ ẹ sọ fún ọ̀rẹ́ yín kó lọ ọlọ́run sì ni pé fankihuhunna bi idhni ahlihinna ṣẹ̀rí ọwọ́ ní pé gbọ́dọ̀ níyàwó kan kẹwa ló ti dìyàwó ní kódà ọwọ́ yí lásán ò gbọ́dọ̀ kan owó rẹ̀ débi jẹ́ ìwà mọ̀ dàyàdáyà débi jẹ́ ìwà mọ̀ fúra yí lóyún àtìgbà tẹ́ bá tó ṣe tán pè ní akọ́dọ̀ nìka láì bá tí ìṣe obìnrin ò tí ìjẹ́lẹ́gbẹ̀ẹ́ èèyàn àì fọwọ́ kan àì ìwọ̀nba làwọn jọ ń para mọ́ àjẹ́bí jẹ́ mọ́ àtàgé kódà àwọn mẹ́sẹ̀jì ìfẹ́ ìwọ̀nba lẹ́mọ̀ sẹ́ndẹ̀ síra yí wọn nítorí pé ọ̀ tí ìgbàyọ̀ǹda ẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ gbogbo téèyàn bá ṣe pẹ̀lú obìnrin láì tí ì ṣe akọ̀dọ̀ nìka ká dẹ̀tọ́ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ wà láì dìnnà láti olúwa yóò ti fúnlẹ̀ lójú ọ̀rẹ́jọ́ mi ìlànà ìyá ọlọ́dà kò mọ́ṣá sànù wa ọ̀ ẹ̀yin yáwọ ẹ̀yin bàbá wa àti ìsinmi sí rèé ẹ̀ wá rí ọ̀rọ̀ akọ̀dọ̀ nìka tó yẹ ká kì í kó yéra wa dáadáa

owó àti tẹ̀gbéyàwó náà ni owó fún àìmọ́ tí ìsìláàmù lọ lóbi lọ́lẹ̀ lóbi rí báyìí a nígbà tó dàgbà tó báyìí tó ti níyàwó èfúlà tó ti lè fún ìfọ̀gí ni fọ́lẹ́bà ọlọ́jọ́ níyàwó tó ti kú lọ nígbà tó bá ti bẹ̀ ní ọjọ́ rí báyìí tó ti níyàwó tiẹ̀ jàmá mùsùlùmí akùdùn nìka olóòrùn jù nínú ṣẹ̀yà olóòrùn jù nínú òfin ọlọ́run àmọ́ láwùjọ ti wa àwa ti ń àti fi hanra wa lè mọ̀ ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala tó wá ní káà nẹ́bí òkè mú wa pé la nikaha illa bi waliyyin wa talaq wa shahiday 'adl ó ní kò sí ti jẹ́ nìká ìtàbẹ́rí àwọn tá ní ìdìrí àkọ́kọ́ náà ó ní pé àwọn kan tó fi lọ́lẹ̀ ìbá àwọn tààrí àwúsàrá

ẹni tó bá jọ wúra wọn náà láàjọ fi wọ́n fúnra wọn tọ́lá àdígbọ́n jọ wúra wọn yóò wá wá sọ́dọ̀ bàbá kálé mi ni mo rí ọmọ kan rí fàúzíyà ó wá wù mí kí n fẹ́ fàúzíyà ń jùlọ pé ah sáàdì fàúzíyà orúkọ tèmi ní Abdulhakeem mo rí fàúzíyà yìí ó sì wù mí kí n fẹ́ bàbá ọmọ yìí yóò wò ó tó bá yẹ pé ẹ̀sìn ó wọ̀ ẹ̀sìn lára mi tí mo lẹ́sìn kó wo ìwà mi tẹ́wọ̀ ọmọlúwàbí bá bá ti wo ẹ̀sìn tá wo ìwà láàrọ̀ obìnrin láàrọ̀ ọkùnrin tó bẹ́ fi ọmọ wa anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní ìdá àtàkùn mẹ́tàbọ́wò nà bí ìnà òwò àkúrọ́kọ̀hún fàdáwìdú ó ní jọ́ tẹ́ bá ti rẹ ní tẹ́sì rẹ̀ dá tí ìwà rẹ̀ statement kan bẹ́ẹ̀ yẹn ní official statement onápẹ̀ ní sí statement yẹn gangan ni ó sọ ìdù ìtàgbẹ̀ ní ìgì kèése ẹrùta kọ́wàrí o kèése sú o kèése míníràtì fẹ́ sí àbí mọ́ọ̀tì ń fọ́ o tẹ́rí ìtàgbẹ̀ ní ìgì gangan apò síngà kan ní gbólóhùn kan ni àmọ́ gbólóhùn yìí ọ̀fíṣíálì ẹnu bàbá ọmọ obìnrin láti fẹ́ kó jáde kí sì ní gbólóhùn ọ̀hún náà èmi dé ọmọ yín ó wù mí gẹ́gẹ́ kí bàbá ọmọbìnrin wá wù báyìí kó rẹ̀ nítọ́ èmi tání mẹ̀múdù tí mo jẹ́ bàbá hapsọ̀ mo yọ̀ǹda hapsọ̀ ọmọ mi fún rẹ̀ abdullah ó sì máa jẹ́ ìyàwó rẹ̀ jọmọ́ síga official statement dáwà rẹ̀ tọ́bá ní kí náà pẹ̀lú àkótó nìkan statement yìí gangan tó sì gbọdọ̀ jáde lẹ́nu bàbá tó ní ọmọ obìnrin ibi tí ìgbéyàwó parí sínú islam rẹ̀ o tẹ́rí gbogbo tó kù yóò máa tẹ̀lé lẹ́yìn tí a tó wá ní gẹ́lẹ̀ méjì wá àrí àwọn alfáà wọn mọ́ ń tèrè báńgbà mi lọ́wọ́ wọn lérú jòkó wáyìí ẹlẹ́rí méjì dà wọ́n wọ́n ní tẹ́jẹ́rì tí ọ̀dà gbogbo àmì ọ̀jẹ̀ jẹ́rì tí ó mú un jẹ́rì kìí ṣe bẹ́ǹkì làwá jẹ́rì tí kìí ṣe ṣe rẹ̀ dáwà jẹun làwá jẹ́rì tí jẹun lábẹ́ jẹ́rì ìtẹ́lẹ̀rí méjì bẹ́ jẹ́rì ni pé àyébà mọ̀ ń tiẹ̀ mọ̀ ń jẹjọ́ ní mọ̀ ń dàròyé bàbá ìyàwó lè dìná ìpẹ́ tí mo fún ọlọ́mọ mi ṣẹ́wọ̀ bẹ́ẹ̀ àwọn ẹlẹ́rìí ni ó wà mọ́ jẹ́lẹ́rìí pé àá mo wà ń bẹ̀ tí mo fẹ́ tí ara mi gbọ́ báyìí kí bàbá áwùtọ́ ti ṣàlájì tán ní tí sọ pé òun yọ̀ǹda áwùtọ́ fún áwùdù láì kó máa fi ṣe ìyàwó ìjẹ́lẹ́rìí méjì fẹ́ jẹ́ náà nìyẹn àwọn ẹlẹ́rìí méjèèjì wọ́n fẹ́ wá jẹ́rìí official statement tí ó jáde lẹ́nu bàbá ìyàwó ni nítorí wọ́n jẹ́rìí gbé nìyẹn kìí ṣe tẹ́ǹtì àti tí àwọn àti àwọn àtàwọn agbọ́nà wá wo ìǹtọ́fẹ́ jẹ́rìí gbèrè jama ìgbéyàwó so lọ báyà bí o mọ so lọ nǹkan tó tún wá kù tó jẹ́ nǹkan gbòógì ò ní sọ̀bá èyí ò náà bàbá wa máa ń pè ní owó orí àbí owó orí ọdún ẹni tá a ti fẹ́ ọ̀dọ̀ ọkọ ni àmọ́ òun àtìyàwó rẹ̀ ni wọ́n jọ sọ ìyàwó tí o yóò sì sọ tó bá wù látẹ̀mí pẹ́kọ̀ ẹ̀ẹ́rẹ́ tí ó kọ́ ọkọ ìyàwó tèmi ọ̀rọ̀ kọ́ńtì ìyàwó wa sọgbọ́gbọ́ ẹ̀kọ́ ní ti báńkì mọ̀ wọn tó ṣẹlẹ̀ pé olóòrẹ́fẹ́ ní àmì tó ara mo kàn ní ìdìbò lọ kọ́ tí nítorí ìdí odò omofẹ́ gbà ní sọ̀rọ̀ tẹ́lá àti yanjú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa di pé yóò ní ìyàwó máa béèrè táwa di lọ́tọ̀ tó ọba ti wá sọ bẹ́ẹ̀ yóò sọ obìnrin yóò sọ ní tó bá wù lẹ́mí ẹ̀rù ti ń bà wọn ọkùnrin ni pé ewó làbá ń wí yìí ìsìláàmù ọ̀hàn wálé mọ̀ ṣẹ́rí bí ìsìláàmù islam wá tún tú ọkùnrin náà lẹ̀ pé ìwọ náà lè náà ń bágbára rẹ̀ ò bá ká tó bá ní tírí sórí building lòun fẹ́ sọ fún pé ibi alájà kan mo lè kọ́ bó ní bó bá ní ọkọ̀ tó ń fẹ́ 2017 eh, kan lòun fẹ́ sọ fún èyí tágbára níká islander 05 tọ́lá ọmọ manager àbíbò tó bá ní 2012 lòun fẹ́ sọ pé sienna 1999 bó ní èyí ó nà ní bí ìgbàtà ná ọjà ní bó bá ní 100,000 naira tó ń fẹ́ gbà mítà láti yọ́sùmá 10,000 mo ní o àkógbá o 50,000 ní jálẹ̀ tó ní tó gba 25,000 ẹ ó kéré ẹlọ́sọ 22,000 naira jálẹ̀ bá àti bí ìgbàtà nájà ní ṣẹ́wọ́n láti bí ìgbàtà nájà o nítorí àti wá tún ṣèrọ̀rùn kan fún wa ìgbé tọ́rọ bá dọ́rọ̀ sàdáàkì ìjọ́bìnrin bá béèrè bá àbá sí ìlágbára ẹ̀ a tún lè sún síwájú pé ó dá mo ti gbọ́ tó bá di December ọdún yìí insha Allah èyí sanwó sàdáàbí àmọ́ kò dìlé kan lẹ́kọ̀ọ́ síra wọn torí official statement táwọn wá látọ̀dọ̀ bàbá àti gbọ́n àti rí fàǹkì òhun náà ní ìrìnlẹ̀ ààrẹ owó sàdáàbí ní ìbọn kọ́ wá sí tètè rí kójọ àwọn àbá àkójọ àbí ọgbẹ́ ẹ bá fẹ́ dáwó sàdáàbí má bá ilé ti bọ́ kọjá ń bẹ̀ ẹ̀hùn náà ẹ̀wọ́n mọ̀ bá lo ìyàwó ẹ̀ ọba ilé bá dámẹ́ fún a lè bá yẹ̀ dá fọ́wọ́ sàdá sí òtù tó bẹ́ẹ̀ kó lọ́nà ìyàwó wa anẹ́gbà Muhammad nígbà tí ó fẹ́ umu Habiba láti Habasha anàjá tí tó jọba Habasha ló bá nẹ́bì sanwó sàdá gbogbo ẹ̀ lónìí anábì nìkan ló ní ìyàwó rẹ̀ ẹ mẹ́jà máa rárá wa lè mà ìsìláàmù sóòfún gbogbo nǹkan tó kù ẹ̀dá kò tẹ́lẹ̀ gbogbo sàkálẹ̀ yìí ní tẹ́ ń ohun gẹ́gẹ́ ní kò ṣẹlẹ̀ àtọ́lọ́ ìta àgbọ̀dọ̀ mọ́ ríre kóbìnrin tó lè jẹ́ lẹ́tọ̀ wa onígbogbo tá a kálẹ̀ àmọ́tẹ́ wá rí àwọn iṣu tá a wá kó lẹ̀ ní kwàtì rẹ̀ tí àràmù wá ní aláìtẹ̀lé òwá sí léwọ̀ àtàwà nù kò sí láì sí ká tún introduce àtàwà àmọ́járí bí tí wàhálà wà ní pé ẹmọ́jì amọ́hara wa lè mọ̀ pẹ̀lú àwọn ṣù yìí mọ́ ẹ̀rí tẹ bá lọ fẹ́yàwó lọ́dọ̀ àwọn ẹlòmíì tán

ẹgbẹ́jì àmọ́ dájú ara wa kábọ̀ dájú ní wọ́n ẹjẹ́ àfìfẹ́ àtìjọ̀nú àtayọ̀ ṣe ń tọ́kọ bá lẹ́ mú wá ẹnìkanà lè mú wá àtàlá gbígbé wọlé ẹgbẹ́jì àjò pan tó jẹ́ ẹ̀sìn tẹ̀lítà bá wá ṣe lé ìtàn ìgbéyàwó ápùtù nìka àti pé èyí tó wá kù ní ìta ń pè ni o a máa ń pariwo a lòdì gan àbára kan wá dáwákà àwọn láwàrí Ah, a ní ẹpariwo igi ẹni igi ẹpariwo igi ẹpariwo ìyàwó ṣe níbò ń kẹ́lẹ̀ ká máa gbé ìyàwó lọ ẹpariwo igi àwọn èèkùn ọ̀pariwo igi àwọn ilé ọkọ̀ ọ̀pá àwọn ilé igi àbídá a ò ṣe ní bòńkẹ́lẹ̀ ká máa gbéyàwó wa lọ jọmọ́ àìmọ́ ṣègbéyàwó ní bòńkẹ́lẹ̀ tẹ́ bá ti ṣe ákùrù nìkan àtàtọrọ ọmọ lọ́dọ̀ àwọn tó ní wọ́n ní akéèké ẹ̀ ká nẹgbọ́ ẹ̀ ká jẹ́ ká yóò gbọ́ pé á lágbájá àti lágbájá wọ́n ṣe kí ní irú ẹ̀ nìyí tàbí ṣe lébi wọ́n ti tún àwọn méjèèjì tẹ́lí tọ́jú tó yẹ lẹ́tọ̀ ara wọn ni wọ́n sá alhamdulillah wọ́n ti lọ gba official statement lọ́dọ̀ àwọn bàbá ìyàwó wa wọ́n ti jẹ́ lẹ́tọ̀ ara wọn tipẹ́tipẹ́ irú yìí dáa ni wọ́n kéde ẹ̀mí yíò na mẹ́wàá Muhammad náà sọ lókàn náà sọ̀hábà ó ní aolim wà lọ obi káà wọ́n sì gbéyàwó arí lóòtọ́ àmọ́ ti ẹ̀kéde ẹ̀ kódà kálọ̀ nípa gbúrú òkú bí àbágbò lọ fákájẹ́ ìdínú rújòkó bá ìjòkó ayẹyẹ ni ló fi jẹ́ sí ìpìlẹ̀ ẹwọ orí ìbáwọn ọkọ ìyàwó ti léyìn ni tẹ́lí pé gbogbo ẹ̀ ní ṣe ní gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ́ǹtì gbogbo ẹ̀ láwá ẹgbẹ́ ti di lárí bẹ̀ alihamudulilayi ọkọ ìyàwó kó sápádá alẹ́ ẹ̀rí ní ní jùmọ̀ iná ní ìyẹn pé láwọn gbàtọ́ tí ẹ bá ju agbádá wọn ní one thousand ẹ̀hán five hundred láwọn gbàtọ́ àwọn ń lọ àwọn òde àwọn alihamudulilayi àti jùmọ̀ mi. alákùnlé ha a máa ń ṣerú àwọn ayẹyẹ báyìí a máa ń pariwo ẹ̀ àmọ́ ò bá bára bá ti mọ àwọn àlùfáà kan ti fi ṣe rẹ̀ náà tàràwárí kò àyàtọ̀lá bá gbára bá ti mọ́ láti fi mọ́ ṣe tẹ́rí ìbáwọn ọmọ ìyàwó ṣe yìí nígbé ìní bá bẹ́ ṣe ìgbéyàwó tágbára mi ò bá kárú ilé yìí dandanbọ́ ìsìláàmù lábọ̀ mi lọ́wọ́ tí a gbé oríṣiríṣi oúnjẹ mo rí dáwọ̀ yẹn ti jẹ́ wí wọ́n ti jọ jẹ̀wọ́ mo rí fried rice náà mo sì rí jọ̀lọ́ fried ẹ̀ẹ̀kan tí ì rí sàláàdì àwọn mo ti oríṣiríṣi oúnjẹ

ẹwọ olùdòwò ìtàdíwájé kan máa rábí sí ìfún wa ìgbéyàwó ni bó bá ti lágbára mọ́ ní eléyìíwá rèé súnà nẹ́gbà Muhammadu bí Islam ti wá mọ́ ń fẹ́rẹ̀ ipé tábà ti rú ìjọba báyìí ọkọ ìyàwó tó bá ti ìgbéyàwó tó rú èyí yóò wọ ní tọ́yàwó ẹ̀ àtàkàn bẹ sákọ̀ rẹ̀ tẹ̀ láàrin tẹ̀lé jọ sí lọ́kọ láyà bá fẹ́ra wọn tó fẹ́ gbóra wọn délé àtàkàn bẹ lẹ̀ yóò bá wọ́n wá ajá ìyàwó mọ́kọ lọ́wọ́

ká lọ́mọ ọmọge àrí kí èsì lọ́kọ́ rí odidi ọjọ́ méje lájọ fi wà kẹ́nìkan sọ́mọ́ àìjá sí ẹmọ́ta kó súnà yẹn tẹ́jẹ́ kó wà kájọ wà papọ̀ ká fara rora ká fi gbogbo ẹ̀ rora wọn títí lẹ́yìn ọjọ́ kó tẹ̀ wọ́n tún pèmí láti èsì kejì pé nínú tí mọ́ ń tẹ̀lẹ̀ ilẹ̀ Yorùbá ní pé níjọ́ tí ìyàwó bá tún wọ́pọ̀ lọ ní ọkọ báyìí wọ́n tún wá fọmọbìnrin kéńkélé kan tẹ̀lé ẹ̀dá òkú ilẹ̀ lẹ́jì yìí ń wá ṣe tẹ̀lé ló bí ìyàwó kọ́kọ́ ṣe ìwẹ́ ti wálẹ̀ ẹ̀ṣẹ̀ ní àti ẹlẹ́ ẹ ta abẹ́ gbá à ní ìrẹ́frí mẹ́ táwọn àmùsọ̀rọ̀ múra wa ẹ̀ṣẹ̀ ní àti ẹlẹ́ kájọ́ jẹ́ ẹ́fọ́pọ̀ àti ìyàwó lẹ̀ ìsìláàmù rẹ̀ nǹkan dùnú ní ẹlẹ́kan lóòdùnú wọn kan tó ayọ̀ wọn ẹ̀yìn ìyàwó ẹ̀dàkùn àwọn nǹkan ìyẹjà fìtì consideration torí àwọn ọkọ ìyàwó tẹ̀wọ̀ ìsìláàmù kọ́ wọn lẹ́kọ̀ọ́ irú ọjọ́ tó bìnrin bá ọkọ délé ọkọ báyìí wọn láwọn méjì tọ́lọ̀ bá ní kó ní irun bí ò bá ní irun tí ẹ̀kọ́ lè ti tán àkáwù lọ́mọ tí mi yíhun àkáwù náà yíhun lórí báyìí ẹ̀rọ ọlọ́run ti wà sí rọrùn ọlọ́run tó tó márùn-ún tí ó lè ti parí ẹ̀ ohun pé ti jẹ́rí òun náà yóò mọ̀ lọ́wọ́ lẹ́nu àkóso ti clean kó lè ti clean ẹ̀ẹ́tẹ́ wá rí tó bá délé ara wọn níjọ́ àkọ́kọ́ báyìí àtọkọ̀ àtayà láwọn ní pẹ́sàlù àlá pẹ́sàlù àlá pẹ́ gbàgbé ọba àtàtì lọ́dọ́kọ́ ni kó jáde o pẹ́sàlù ti tọ̀ ọba àtàlù àlá tán wọ́n wà yan náfúlà rákà méjì òtútù ọkọ̀ òtún wájú ìyàwó ti kí ni wọ́n ní dúró pọ̀ yan náfúlà o kí náfúlà ni máa di tó máa di mí tó kọ́kọ́ ó dúró wájú kí ìyàwó dúró ní ẹ̀yìn bàbá wa parí náfúlà yìí tẹ́yìn náfúlà náà tán wọ́n ní kọ́kọ́ ìyàwó kámi wà lọ wá bí glass cup kékeré kan tí òbí jù báyìí lọ kán lọ wá milk ó lè jẹ́ Hollandia ó lè jẹ́ àwọn méjì tá a máa ń lò náà àbí picnic tó jẹ́ Holland ṣe wọ́n ní kíláàrù picnic tó jẹ́ Holland ọkọ̀ tó lè àfọ́jẹ̀ nínú ọjọ́ àkọ́kọ́ òun ni ọkọ náà ó fún ìyàwó ni wọ́n ní kí ọkọ wá gbé ọwọ́ léyàwó rẹ̀ lórí ẹwọ́n mi sàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lọ ẹ̀ àbá àpẹẹrẹ àti ẹ̀yìn lọ ẹkàn nínú gbogbo ní ìwé àwọn agbọ́ọ̀lẹ̀ lórí wa àwọn agbọ́ọ̀lẹ̀ ẹwà máa dúwà sáà lẹ́bí ìyàmọ̀ sí àdúwà wọn rí Allahumma ọkọ̀ ìyàwó ẹlọ́gbà lórí sí muslim Allahumma inni as'aluka min khayriha wa níjọ́ tó bì yín kọ́kọ́ wọlé rẹ ìsìláàmù yọ gbọ́ ní orúkọ wáṣà àdúrà yìí ẹni pé àwọn ahùnmọ̀ olúwa mi ò inni a'udhu bika min khayriha inni a'udhu bika khayraha ìrí ọlọ́run oore tí ń bẹ láàárọ̀ ọmọbìnrin yìí mo tọrọ lọ́wọ́ rẹ o wa khayra ma jabaltaha alayhi oore tó ti parí ti lára ọmọbìnrin lọ́wọ́ rẹ àgbákò wàhálà tí máa ń bẹ láàrọ̀ ọmọbìnrin yìí wọ́n ṣẹ́rí máa jẹ́ ọbálítà àlẹ́ àbá burú tọ́ bá ti dá mọ́ lára ẹlùmílì wọ́n bóyá sọ̀rọ̀ ni oníwájú obìnrin aburúgbò àà tẹ́lí gbogbo nǹkan tá mọ́ ń pè ní dáadáa láyé ló ní ìdàkejì ilé kíkọ́ oore ni a máa wọ́n pààyàn bí èwo pààyàn bọ́ọ̀bá kọ́ lé ti lú àdúrà bẹ́ẹ̀ kéèyàn ó rọpọ̀ bẹ̀bẹ̀ oore ni àbó oore kọ́

jàmá kí jàmá máa bọ̀ wọn lọ́wọ́ àwọn ilé yìí ìlànà ìgbéyàwó nǹkan ìdùnnú ni nǹkan ayọ̀ ni ọlọ́mọta bá ṣe ní ìrọ̀rùn ẹ̀wà rí ní parí tó yá sí láàfẹ́ nínú àsìkò tó pọ̀ àwọn sáàlù wá tún pè mí láti èdè ìdí bẹ́ẹ̀ lò dọ́gbọ̀n tẹ́jú lọ ni àmọ́ wọ́n tún ní àwọn kíní kan náà bẹnu àṣà móbìnrin bá wá dé bá ó wà á sí ẹsẹ̀ ìyàwó ìyàwó ẹlẹ́sẹ̀ ó sùn àbíkẹ́ wọn tó ẹwà ah, àwọn olóró tí Islam mú wà ní òun àwọn nǹkan tí àkàrẹ káàkiri níbi àlọ́ ewu wá ìsànkàtù ẹfà àwọn méjèèjì lẹ̀ ọlọ́run bá subhanahu wa yóò darí wọn èyí ó wà máa ń tẹ̀lé ń gbà mí bá dá ọkùnrin wó ti dáa tó jẹ́ tó bẹ̀rù

kò ní bẹ́ẹ̀ lọ ẹ wá yí gbogbo ta wá kalẹ̀ Islam kò fẹ́ dáadáa fún wa púpọ̀ ìgbéyàwó Islam náà sì fẹ́ oríire bẹ́ẹ̀ ṣùgbọ́n a máa ń sáré ìsákọjá àlà nílẹ̀ Yorùbá ọmọ wa fẹ́ lọ́kọ̀ ó fẹ́ láya àwa fẹ́ jẹ́ kó sí léyà yóò wá mọ́kùnrin kan wá àwa nìtẹ̀ máa lọ bí lọ́dún máa ń tẹ̀yẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀rọ̀ láì tó kọ́ àwọn ọ̀tọ́ ní akọ́tọ̀ ní kọ́ sọ̀bíọ̀ ọ̀tọ̀ sọ̀bí ò ní ẹgbẹ̀ fún àmọ́ fi ẹgbẹ́ ṣeré wọ́n fẹ́ yẹ àkọsẹ̀ ìyàwó wọ́n ká ṣèwádìí àmọ́ wádìí náà fẹ́ mọ́ lọ́lé oníyẹ̀fẹ́ ẹ ṣèwádìí títí kálí

ọ̀yẹ́ ọkọ̀ wa mímọ́ láti mọ́nù pàmpàmpàmpàmpàmpàmpàmpà bàbá bá bráùsì ẹ̀gbẹ̀ lọ tó bráùsì ẹ̀gbẹ̀ bọ̀ ọ́ ah! á alájà tọmọ yóò bá gbọ́ àbí ìbọn láti mọ́nù kò sí òṣọ́rọ̀ lọ́rọ̀ rẹ̀ o ẹ́ àkùsọ́rọ̀ lọ́rọ̀ rẹ̀ àbí ìbọn láti mọ́nù kò kún ìràwọ̀ wọn ò bá tara wọn lọ ìyápẹ̀ tí ó yẹ̀ wọn tó ti gbọ́ báyìí tó ní ọmọ ìgbéjà bùkà kí iná sọ yẹn ó rẹ̀ lónìí fọ́ọ̀kì ẹ̀jẹ̀ tó mi lórúkọ ẹlẹ́gẹ̀ẹ́jì ó ní ó kéma ó kéma ìkejì ni Sulaiman Adeleke Sulaiman Adeleke gbangbangbangbangbang eh, alájá àṣẹ́rí Sulaiman Adeleke ohun okùn dáadáa wọ́n ó fẹ́ ọkọ̀ Sulaiman Adeleke yẹn olọ́kọ́ ẹ̀ so fún wá rí bí next week onímọ̀ ti gbọ́ àlájá ẹjọ́ àjámọ́ lọ́rí gbọ́dọ̀ lọ́rọ̀ ẹ̀rọ àlájá mo ti sọ mi sí àwọn àbáyìí ọkọ̀ mi jẹun ní

back to gender ayẹta èwo tún ni ìyọ́nà ayé ìyọ́nà àgbà gbogbo ẹgbẹ́ gbọ́dọ̀ wọn lọ́rẹ̀ ẹ̀dàkùn kí ló ń pọ̀ ọkọ̀ ògùn kí tẹ́ǹtì yìí kó mọ́gùn máyẹ̀ ogun rẹ̀ wà kò sí ẹ̀dàkùn tẹ́ǹtì ilé wó wáyà ní òlè wò máyẹ̀ ta ni wọ́n ń sọ wa lábẹ́ tẹ́ǹtì yóò mọ́ wó máa wá tán bá ti ẹ̀yìn ti jẹ́ olójú ní táà ń lò sí àwọn nìkan wà táwọn òfúra pé aburú làwọn náà abọ́nà oníṣòwà mẹ́ ìwọ́sọ̀ sílífà nù mórí ilé rẹ̀ tán bá wà àgbákò tó lágbára jù ní sílífà sí mẹ́lẹ̀ rẹ̀ tẹ́ pé orí gíná mọ̀ sókọ mọ̀ ìṣónábì kan tẹ́ bó ṣe ń yí ìyẹn bẹ́ẹ̀ ní kìyẹn yù níyù níyù tẹ́ pé tó bá ilé yẹ̀ tó jáwọ́ abonímọ̀ agbárí rẹ̀ sòdé ọkọ̀ dábìjì àwọn nù ìdákùn pé kí fáànù olè mọ́ ìjábọ́ lórí

ẹ dákun ìyá wa ni bàbá wa táwọn ọmọ wa bá fẹ́ lọ́kọ àmọ́ fẹ́ láya ẹjẹ́ àsìnmi yẹ̀mí wò àdúrà ní kẹjẹ́ ká gbájúmọ́ àwọn ọmọ wa àdíkì ní àwa ọmọ yín ọlọ́run ní já síyàn ẹ tàbí wà àwa ọmọ yín ọlọ́run ní já síyàn lóòótọ́ èmi ti ní méjì àmọ́ ó tún kú ó kú slọ́ọ̀tì méjì àbí slọ́ọ̀tì méjì ni àbí bẹ́ẹ̀ kọ́ olùwádìí báńkì ìhòòhùn mọ́tò wà látọ́rùn nínú ìta àrán

Ẹ̀rọ̀dà ọgbà ọlọ́rẹ́jẹ́ sáníà ọlọ́wọ́ dàgbàrà yóò ká. Ẹjá tàbí, àmẹ́yìn múra bí ráyí, ẹjá tẹ́gbọ́ ọlọ́run jẹ́ bá ṣe, ọlọ́run mọ́ta àwọn oníkà tó wà lọ́wọ́, abẹ́lú àwọn ìmọ́lẹ̀ ìwọ̀ sọ́rọ̀ ìwọ̀ ìwọ̀ fọ́lẹ̀. Àwọn díẹ̀ tàbí bára wa sọ yìí, àgbọ́yé rẹ̀ ọlọ́mọ́ta àgbẹ̀kọ́ ní ẹ̀rọ̀ kan wa, àgbọ́yé rẹ̀ ọlọ́mọ́ta àgbẹ̀kọ́ ní wa. A fẹ́ gbásìkò wa, àmá àwọn tí wọ́n tún pàlẹ́ rìn tó jẹ́ gbogbo báyìí. Sọ́lẹ̀ ìtàkùnmọ̀ wa fẹ́ ní àárẹ̀ àfikọ́ rẹ̀ sọ́lẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته